alágbára ni ọ́ alágbára ni ọ́ ayé mi ló fèyí hàn alágbára ni ọ́ oníṣẹ́ ìyanu ni ọ́ o bàbá alágbára ńlá ló jẹ́ ayé mi ló fèyí hàn alágbára ni ọ́ alágbára ni ọ́ alágbára ni ọ́ ayé mi ló fẹ̀yìn hàn pálágbára ni ọ́ ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run ògo ni fún Olódùmarè ìwé mímọ́ yí pé èmi ó máa fi ìbùkún fún Olúwa ní ìgbà gbogbo ìyìn rẹ̀ yóò máa wà lẹ́nu mi títí láé ọkàn mi yóò máa ṣògo rẹ ní ti olúwa àwọn orílẹèdè gbọ inú wọn yóò máa dùn gbé olúwa ga pẹlú mi kí a sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè a gbé ọlọ́run ga láàárọ̀ yìí mo gbé ọlọ́run ga mo gbé orúkọ rẹ̀ ga mo yìn ín nítorí tó ṣeun tí àánú rẹ̀ dúró láéláé ọlọ́run tó tún kà wá yẹ bíi alààyè lórí ilẹ alààyè ọlọrun tó ń tì wá lẹyìn tó ràn wá lọwọ ọlọrun tó ní ká máa bẹ ẹ tá a sì ń bẹ ẹ mo gbé ọgá lórí ìwọ olùgbọ mi lórí ayé rẹ lórí ilé rẹ ọlọrun tí ò fi ọ fún ìdààmú tí ò fi ọ fún ikú ọlọrun tó mú ìdààmú ayé jìnnà sí ọ mo gbé ọlọrun ga lọpọlọpọ mo wí pé ògo ni fún orúkọ rẹ láàárọ̀ yìí mo bẹ̀bẹ̀ fún àánú ńlá ọlọ́run mo bẹ̀bẹ̀ fún àánú calvary lórúkọ jésù ilẹ̀kùn àánú kò ṣí fún ọ ọwọ́ agbára tó ṣílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun yìí níbi tí ilẹ̀kùn ìrànlọ́wọ́ ti tì àánú ni mo béèrè àánú ìrànlọ́wọ́ èyí tí mo fi bó ṣètì rí gbà àánú ìrànlọ́wọ́ lórúkọ Jésù olùgbàlà lọ rí gbà níbi tí ilẹ̀kùn ìrànlọ́wọ́ ti tì mọ́ ọ lórúkọ Jésù mo béèrè fún àánú ìrànlọ́wọ́ mi fi bó ṣe ti mọ̀ rí àánú gbà ẹni tí ń gbé ilé ènìyàn ní lódébárì ó sì rí àánú gbà lórúkọ jésù àánú ìrànlọ́wọ́ àánú ìrànlọ́wọ́ tí ó yí ìtàn rẹ padà tí ó sọ di rere tí ọ̀sẹ̀ yóò di ọ̀sẹ̀ ayọ̀ fún tí ojúmọ́ ire gbogbo yóò mọ mọ àánú ìrànlọ́wọ́ lórúkọ jésù lọ rí gbà kò rí fún Ọlọ́run ó gbàdúà ìwọ tó ń gbọ́ mi láti ibi gbogbo ẹ̀mí èpè àti ọ̀rọ̀ òdì tó di ogun sínú ayé rẹ àánú calvary ó gbà ọ́ lónìí ọ̀rọ̀ òdì tá a ti sọ sí ọ ìpè tá a ti gbé ọ sẹ́ ọ̀rọ̀ òdì tá a ti sọ láàrin àwọn alágbára láàrin ẹlẹ́yẹ ìta ti foró àṣẹ sọ tó di ogun nínú ìrìn àjò rẹ̀ àánú ńlá calvary ó gbà ọ́ lónìí bíbélì sọ fún wa nínú ìwé job orí kẹsànán ẹsẹ̀ ìkẹrìnlélógún pé a fi ayé lé ọwọ́ àwọn ènìyàn búburú a fi ọwọ́ a fi ayé lé ọwọ́ àwọn ènìyàn búburú gbogbo àwọn ìkà tí ń gbé inú ayé tá a gbé ọ̀rọ̀ ayé rẹ̀ lé lọ́wọ́ ẹni tó ní ayé àti ọ̀run ó gbà ọ́ lónìí bó bá lè gba mọ́dékáì lọ́wọ́ àwọn amánì tó gba mọ́dékáì àti àwọn júù lọ́wọ́ amánì lórúkọ jésù ọ̀run dá sí ọ̀rọ̀ rẹ lónìí ọlọ́run gbà ọ́ ọlọ́run gbà ọ́ ọlọ́run gbà ọ́ ògo ni fún orúkọ olúwa ìwé mímọ́ yìí pé nínú ìwé ẹ́kísódù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkarùn Ọlọ́run mú omi jáde láti inú àpáta fún àwọn ọmọ Ísírẹ́lì nínú ìrìnàjò aginjù wọn áà lórúkọ Jésù gbogbo àìní rẹ ẹni tó ní ayé àti ọ̀run tí í ṣe olùpèsè gbogbo ẹ̀dá ó yá kó bọ̀ ọ́ pàdé lórúkọ Jésù ó bá ìní àwọn ọmọ Ísírẹ́lì pàdé lákòókò tóǹgbẹ ń gbẹ wọ́n lákòókò tẹ́bi ń pa wọ́n lákòókò táyún ẹran yan wọ́n ó rọ̀jò àparò gbogbo tó jẹ́ àìní rẹ lórí ilẹ̀ alààyè bó ti rí àmì ṣe tó sì da ìgbàgbọ́ rẹ pọ̀ mọ́ tèmi mo ti ń gbàdúrà fún ọ lájòrò yìí lórúkọ Jésù Kristi lórúkọ Jésù ó yá Ọlọ́run olùpèsè kó ṣí ọ̀run fún ọ ògo ni fún Ọlọ́run wa nínú ìwé ìdíta lóró mi orí kẹjọ ẹsẹ̀ ìkejì dín ní ogún òun ló fún àwọn ọmọ Ísírẹ́lì ní agbára láti lọ́rọ̀ ó fún wọn ní agbára láti lọ́rọ̀ láti di láti gbilẹ̀ Bẹ́ẹ̀ ni lẹ́tà Apostle Paul sí àwọn aráàlú Fílípì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá ó wí pé èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tó ń fi agbára fúnni agbára ńlá láti ọ̀dọ̀ Olódùmarè tí yóò fi ìṣerere gbogbo rọ̀ ẹ́ lọ́rùn láyé agbára ńlá láti ọ̀dọ̀ Jèhófà agbára ńlá tó ju lọ mo béèrè agbára Ọlọ́run sínú ayé rẹ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà ó yá gba agbára ọlọ́run agbára tọ́nú rere kì í dín mọ́ agbára tí ìṣe rere gbogbo rọ̀ lọ́rùn agbára tí kì í kàgbákò agbára tí kì í rí bí agbára tó kọ̀kọ̀ kì í borí ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kejìdínlógún onílàkótá ara ẹ̀jẹ̀ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ nítorí kìí ṣe ẹ̀jẹ̀ àti ìgbàlà bá jìjàkadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ bíi òkùnkùn ayé yìí àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo béèrè agbára látòrí ìtẹ́ wa agbára ńlá Ọlọ́run ó yá gbà á agbára tí ó fi ṣe rere rọ̀ ẹ́ lọ́rùn agbára tí ibi kì í bá agbára tọ́ta kì í gbógun lórí ayọ̀ rẹ̀ lórúkọ jésù gba agbára ọlọ́run lórúkọ jésù ni mo gbàdúrà fún ọ ọfà ìsàn ọfà àrùn kò ní bà ọ ọfà ìsàn ọfà àrùn ọfà àrùkiri ọfà àgbéká ọfà ẹlẹ́yẹ ọfà ìkorò lórúkọ jésù kò ní bà ọ háà ọfà ikú ò ní bà ọ́ ọfà ọ̀fọ̀ ọfà òfo lórúkọ Jésù kò ní bà ọ́ ọfà ìdààmú ọfà àkóbá ìwọ olùgbọ́ mi tó rí àmì ṣe tó dá ìgbàgbọ́ rẹ pọ̀ mọ́ tèmi nínú ẹni tó ní ayé àti ọ̀run ni mo fọ̀ràn rẹ lé lọ́wọ́ ọfà ìdààmú ọfà àkóbá kò ní bà ọ́ lórúkọ Jésù. Mo wí nípa tiẹ̀ lórúkọ Jésù Kristi lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ọfà ìsọdahoro kò ní bà ọ́ ọfà tata nípa oúnjẹ ojú oorun kò ní ràn ọ́ ọfà nípa ìbálòpọ̀ ojú oorun kò ní ràn ọ́ gbogbo ọfà ìkà lágọ̀ọ́ ara rẹ̀ iná kó gbé jáde lórúkọ Jésù iná kó gbé jáde lè tó kù nínú ọdún yìí ayé ò ní kájú ẹkún fún ọ ayé ò ní fẹ́ kún ràn ọ́ lọ́wọ́ ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò wọnú ilé rẹ lórúkọ Jésù ó mo gbàdúrà fún ẹsẹ̀ abánisọ̀fọ̀ lórúkọ Jésù kò ní wọnú ayé rẹ ọlọ́run yóò jà fún ọ lórí ọmọ wo ní ṣọ̀fọ̀ lórí ọkọ wo ní ṣọ̀fọ̀ lọ́nà rẹ gbogbo ò ní ṣọ̀fọ̀ lórí olóore rẹ ò ní ṣọ̀fọ̀ ò wí nípa tiẹ̀ pé lórúkọ Jésù Olúwa wàá rí ìrànlọ́wọ́ wàá rí ìrànlọ́wọ́ wàá rí àánú wàá rí àánú gbà wọn ní rúkú rẹ wálé ò ní gbé sájò ó ráàánú gbà gbogbo ojú tó bá ń wọ̀ wọ́n ṣàánú fún ọ ó rí ìrànlọ́wọ́ wọn ò ní rúkú ọmọ káwa mọ́lé lórúkọ Jésù ẹrù tábí amọ kì í túwò lórúkọ Jésù wọn ní gbé kálíbù àwa abiyamọ mọ́lẹ̀ ète òkùnkùn lórí ọmọ wa Ọlọ́run yí dànù gbogbo nǹkan àfààrọ ayé ṣe lórí ọmọ kò ní dọ̀fọ̀ ọjọ́ alẹ́ làálàá wa bí òbí lórí ọmọ kò ní já sásán ògo ni fún Ọlọ́run aláàánú àtolùrànlọ́wọ́ tó o nílò lórúkọ Jésù lọba pàdé aláàánú àtolùrànlọ́wọ́ eléyìí tó nílò títàn rí ó fi yí padà tọrọ rí ó fi jùṣe ó yá lọ pàdé lórúkọ jésù ni mo gbàdúrà bó bá rí àmì ṣe o àlá ìran ibi lórí rẹ kó yí dànù àlá ibi lórí rẹ kó yí dànù ìran ibi lórí rẹ kó yí dànù ète ìkà èrò ìkà èrò ibi ìkà ènìyàn lórí ayé rẹ lórí mi lórúkọ jésù kó di asán ògo ni fún ọlọ́run wa ọlọ́run yóò bẹ̀ ọ́ wò pẹ̀lú ìyanu tí ayé rẹ nílò ọlọ́run yóò bẹ̀ ọ́ wò pẹ̀lú ìyanu tó nílò tí àwọn ènìyàn fi gbé gbígbé ọpẹ́ wàá rí ìyanu gbà lórúkọ jésù ògo ni fún orúkọ olúwa ọ̀sẹ̀ yìí yóò sọ fún rere yóò sì dára fún ọ jésù olúwa wa ará nínú olúwa ayé ti di ayé ẹ̀ṣẹ̀ ìjọ ti wọnú ayé ayé ti wọnú ìjọ ṣùgbọ́n mo bẹ̀ ìwọ olùgbọ́ mi má ṣe fi ẹ̀ṣẹ̀ ṣeré rárá nínú ìwé lẹ́tà apostle paul kẹ́ni sí àwọn àtẹ̀sálóníkà orí karùn-ún ẹsẹ̀ kejìlélógún pé ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jọ yìí bí má ṣe fi ayọ̀ ayérayé rẹ má ṣe máa fi ṣeré ní pápá ìṣeré ẹ̀ṣẹ̀ onírúurú ẹ̀ṣẹ̀ ló wà ẹ̀ṣẹ̀ àgbèrè ẹ̀ṣẹ̀ ẹrọ pípa ẹ̀ṣẹ̀ ìṣòótọ́ ìbínú ìmọtípara ìbọrìṣà ìwà èérí bá a ti rí inú ìwé Gálátíà orí karùnún ẹsẹ̀ ìkọkàndínlógún sí ẹsẹ̀ ogún má sì gbàgbé pé kò sí ohun aláìmọ́ kan tí yóò jọba tí yóò ní ìjọba tí yóò jogún ìjọba ọlọ́run kò lè ní àjọpépọ̀ pẹ̀lú ọlọ́run ní ìkẹyìn mo láìkí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ nínú ìwé first corinthian yẹn ní tàbí ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ká má tàn jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà nítorí náà ayọ̀ ayérayé rẹ wọ́n mọ̀ fi ṣeré ní pápá ìṣeré ẹ̀sẹ̀ kó mọ́ bàa gbé ẹ débi ẹkún ayérayé nítorí náà ronú pìwàdà báyìí nínú ìwé àìsáyà fifty five ẹsẹ̀ ìkẹfà síwájú ó ní ẹ wá olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀ jẹ́ kí ó yí padà sí olúwa òun ó sì sàánú fún àti sí ọlọ́run wa yóò sì fi jẹ lọ́pọ̀lọpọ̀ ará àkókò ní ronúpìwàdà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jésù ní pẹ́ẹ́dẹ̀ ọ̀la lè pẹ́jù fún ọ àlàáfíà ní fún yín bá mi pín ẹ̀bì àdúrà yìí bá mi pín ìrí àdúrà yìí fún gbogbo ènìyàn nínú contact rẹ bó ti ṣe yóò dára fún yóò yẹ ọ kalẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kò sí béèrè fún agbára ọlọ́run tí ṣe rere gbogbo ń rọ̀ lọ́rùn kò ka ìwé Éfésù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹwàá béèrè fún agbára tí ogun ayé kì í borí nínú ìrìn àjò á dára fún ayé ọ àti wọ àti gbogbo àwọn tẹ́ pín fún ẹ ojú rere Ọlọ́run ẹni bọ́ sí pàkútí ayé ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa. ṣe bí ìmúra àyà ti ènìyàn ni ṣùgbọ́n. jẹ́ sin àfinú láyé o. Iṣẹ́ tẹ̀nìyàn bá ṣe ò fún ogún ọdún tí kò kọ́lé tí kò ralẹ̀ tí kò níyàwó ó yẹ kírú olúwa rẹ̀ bó ẹ̀dá mi mọ̀ jẹ́ ń sìn àsìnú láyé o. ẹni tó yẹ kó ṣiṣẹ́ télọ̀ tí ìbá dára fún. ṣiṣẹ́ oníṣẹ́ ó ti kò fúnra kápẹ́ńtà làdámọ̀ ẹlòmíràn láyé tó jẹ́ pé ìbákọ́lé ìbá sì ṣe rere ṣùgbọ́n tó dorí rẹ́kọ̀dù tó ní àkọ̀wé tó bá ṣàkóbá tàkẹ́yìn ẹjọ́ ta ni ẹ̀dá mi mọ̀ jẹ́ sìn àsínú láyé. kárí ọkọ̀ tí a fún ní mẹkáníìkì láti ṣe tó ní rárá pẹ́ṣẹ́ akọ̀wélé ló dára tí kò bá dára fún o ẹjọ́ ta ni. no la láyé. fọlọ́run béèrè iṣẹ́ tó yẹ kó ṣe ó láyé rẹ̀ ó dá mi lójú pé bàbá aṣàmọ̀nà rẹ̀ Jésù aṣàmọ̀nà ìwọ ọ̀rẹ́ mi gba Ọlọ́run lólùwà iṣẹ́ oníṣẹ́ òkè.